الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ما يتفاهل فيه من الكلام وهو كاذب لأني أرنق أنتي أو يوم ألونا ويكاكم إنه رسيني ìyẹn tí yọọ máa jẹ nínú rẹkọọdù tọ́lọ̀ ní ọmọ pa òun ò sì mọ́ sí nǹkan kan àlùfáà ní káwọn ò fún wa lára rú àwọn bẹ́ẹ̀ náà o wọ́n ti sọ irọ́ tó burú jáì irọ́ pípamọ́ lọ́hùn irọ́ pípamọ́ ànábì sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ ọlọ́kọ̀ san àfa ilé san dáadáa ṣùgbọ́n àwọn onímọ̀ wọ́n tún wá fẹ́ ràn wá létí pé àwọn nǹkan mìíràn bẹ irọ́ ni o àmẹ́ni tí ń pa gan-an ọgbọ o lè má fi èsì. عن عبد الله بن عامر رضي الله عنه عبد الله بن عامر مع صحابة النبوة محمد وقاوة صلى الله عليه وسلم ثم صبا يونس يقوم قال دعتني أمي يوما ونمدى موان كيكي Abdullahi bin Amir ìran wa létí pé ń dọ́kan òun sì wà ní ọmọ èké دعتني أمي ورسول الله صلى الله عليه وسلم قاعد في بيتنا فقالت ها تعال أعتق أعتق عبد الله ní àwọn pè wọn pé wá wá wá gbà lórí tí wọn náà máa wí fọmọ ọfẹ na ọmọ o sì mú ọ̀rẹ́ sẹ́yìn òdiwọ kúdúrú síwájú ọ ní wá gbà wá gbà abdullahi bin amiri níbi ya méjì ṣe ń dọ̀ nígbà tó lọ́wọ́ wá ṣe wà rọ̀ṣúlù qa'idun fi baytina ó ṣe déédéé pa ànábì jókòó ní ilé wa nǹkan kan gbé ànábì wá ilé wa ìyẹn ni pé ṣẹlẹ̀ yìí sojú ẹ̀ sallallahu alaihi wasallam bá ànábì ti gbọ́ báyìí faqala laha rasulullahi sallallahu alaihi wasallam ó ní tí ń gbọ́ tí ànábì yìí fún yá mi jọ náà ni pé ma arọ́tì àǹtọ̀ tíyà ìyá kí lọ fẹ́ fún un tó ní wàá gbà ọmọ rẹ náà ní lóòótọ́ àmọ́ kí lọ fẹ́ fún un tó fi ní wàá wá wàá gbà bí wọ́n kú tó ọ̀pẹ́ yìí tàmùrọ̀ ó ní àwọn bá yàwó ká ah, ẹ wo làbídùn mo dì mọ́wọ́ tí mo fẹ́ fún un làbídùn ni mo ṣe kí ni mo fẹ́ fún fàkọ́ọ̀lá rasulullahi sallallahu alayhi wa sallam a òjíṣẹ́ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ní ọlọ́run yọ ọ́ ìwọ ìyá yìí ọlọ́run ṣe kí ni ọlọ́run yọ ọ́ àmọ́ innaki lawlam tu'tihi shay'a kutibat alayki kizba ọlọ́run yọ ọ́ sọ ìyàwó rẹ̀ tá a bá nǹkan bẹ̀ pé lódodo lọ fẹ́ fọmọ èyí tó ní wàá gbà bí bẹ́ẹ̀ kọ́ ọ̀bánu rẹ́kọ́ọ̀dù rẹ láti yá mọ̀ pé inú rọ́tọ̀ pa láyé nu. àwọn ọmọ yẹn irọ́ tí ìyá mi jẹ pa wàá gbà wàá gbà wàá gbà àṣírọ́ lè yún un náà bọ̀ bá mú nǹkan kan lọ́wọ́ tó ọlọ́mọ wá sí kínní kọ́ wàá gbà. àbá fẹ́ẹ́ na ọmọ àwa mọ́ ẹgbàá sẹ́yìn àwa náwó mi ìṣúwájú àdúgbò ọ̀yá wàá gbà ànábì lọ́lọ́ ń yọ tí nǹkan bẹ lọ́wọ́ rẹ tó ti pé lódodo lọ fẹ́ fún ọmọ tó bínú ni o lódodo lọ fẹ́ fún ọmọ yìí ní òfin ní wàá gbà bíbẹ̀ kọ́ ọ dalí kìyàmọ̀ wọn ó sì fún ọ ní yé àtẹ́rọ̀ lélẹ́yìn náà ní àìrọ́ ni irọ́ ni ẹ̀dá kan bí wàá gbà bá di irọ́ tó yọ dáràn yíyan lọ́wọ́ lálẹ́ kìyàmọ̀ èyí tó wáá ju wáá gbà lọ ńkọ́ ọ̀tàn méke mọ́ àgbà lọ ń tán ọ̀lẹ́ lómi ń tán gbogbo òlu ọ̀fọ̀kàn balẹ̀ sí ya ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí àti ń tẹ́ fẹ́ yẹn ni ẹ má wọrí ẹ má wọrí àti ránṣẹ́ sáwọn tí ó ṣe oṣù kan rán kankan ọba nu rẹ́kọ́ọ̀dù rẹ láì kìí àmà nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọba nu rẹ́kọ́ọ̀dù rẹ yìí òun ni àfáà fi gbé tọ́pìkì pé máa yóò tàṣà àlùfí nínú táwọn èèyàn mà wọ́n kàn ń sọ lẹ́nu tó ń rò pé nǹkan kékeré ni àlọ́ lòun ò nífẹ̀ẹ́ sí rọ́ bó ti lòun kó kéré mà ó fi máa rọ adìkúkù mọ́wọ́ àní ọmọ kékeré wá ṣe kí ni wá gbà àṣeyìn náà lè dọ̀ràn síyàn lọ́rùn láti yá máa o ẹ̀dàkùn ẹ̀já jìnnà sí rọ́ o lọ́mọ sí ló kù rọ́ o kò sínú ròyìn mùsùlùmí o lèlásà tó sì bàyàn nú jẹ́ ni pé ọlọ́mọdé ọjọ́ pé mùsùlùmí ní ń parọ́ jù láyé lónìí èyí tí ń dòdòdò torí pé àwọn ibi tí àwa mùsùlùmí pọ̀ sí òun náà ní ìlú áfíríkà ìlú láì ní ẹ̀ bá débi táwọn èèbó pọ̀ sí wọ́n ní iṣẹ́ ẹbú tiwọn náà tó o. àmọ́ ọ̀rọ̀ wọn ọ̀pọ̀ tó ju wa sàn láàrin ní tiwọn ǹjẹ́ ọba ṣe yọpọ̀ wọn ò ṣe ǹjẹ́ ọba ní ṣe yọpọ̀ wọn ò ṣe ṣé bó ti yẹ orí ni ọlọ́mọdé orí ó dìjì àwọn tó yẹ wọn máa wò kọ́ sí pé á àwọn yìí parọ́ parọ́ àṣírí náà àwọn àwùjọ míì náà náà àwọn àwùjọ mùsùlùmí náà àwọn àpẹẹrẹ dáadáa ń bẹ àpẹẹrẹ dáadáa. kásọ̀ eh, kan bí èyí tẹ́mi mà náà ẹnìkan ní ọlọ́pàá àwọn tí máa ṣe fi ọlọ́pàá ọwọ́ á ní wọ́n ní káwọn lọ wo àwọn kan àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀gá àwọn fún àwọn ní ibi táwọn lọ pé ẹ bá wọn bí báyìí àwọn á débẹ̀ wọn padà wọn bá wọn bẹ̀ ó ní padà lọ bẹ̀ ní parọ́ àwọn jàmá wọn yìí ṣe kíni wọn yìí parọ́ ọ̀gá wọn lọ sọ fún àwọn pa wọn ṣe pàdé ń bẹ ìjọba yìí àsóhùn lòun ọmọ ibi tí wọn dúró sí lóòótọ́ òun sì padà lọ lóòótọ́ òun padà sí kíni òun bá wọn nítorí ọlọ́pàá bá fi ń pé àwọn jàmá báyé e pa irọ́ ìròyìn tó dáa fún mùsùlùmí nù wọn tí wọn bá wọn tí wọn bá mùsùlùmí mùsùlùmí bíi pé tí wọn láwọn ń lọ ní ẹ̀kọ́ lẹ̀ pé wọ́n ń bọ̀ mí àti funfun wọn pè ẹ̀yìn ẹ̀kọ́ lẹ́rìí pé dúdú ni èèyàn bá ti bọ́rọ̀ rẹ̀ débẹ̀ kọ́dọ̀ ọmọlúwàbí ẹ̀yẹ ìtọ́ wa burú ni pé hatta yuktaba inda Allahi kazaba tó fi wá wọnú rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ ọlọ́run pé lámàyín ọmọ lámàyín ò ni ọlọ́run kò sọ wa mẹ́rọ. وصلى اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين